ما جاء مع جبريل من محكم القرآن والتنزيل كلامه سبحانه قديم أعيا الورى بالنص يا عليم وليس في طوق الورى من أصله أن يستطيعوا سورة من مثله so afọnitira gẹ́gẹ́ bí àti ti ń bá a bọ̀ ó bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀ nísìn nípa àwọn ìròyìn Allahu Rabbul Alamin ó ní lahul hayatu tọ́lọ́wọ́n bá ní sẹ́mi nítorí pé Allahu la ilaha illa huwal hayyul qayyum ọlọ́run ọba ní alhayi ọba tó jẹ́ pé òun náà lọ́ba abẹ̀mí a sì ti mọ̀ pé ìsẹ̀mí tọ́lọ́run kìí ṣe bí ìsẹ̀mí tiwa ìsẹ̀mí tọ́lọ́run kìí ṣe bí ìsẹ̀mí tiwa ìsẹ̀mí tó kúrú òun ìsẹ̀mí tiwa nítorí pé ìsẹ̀mí ti ń bẹni lẹ́yìn ìgbà tí kò sí tí ó sì tún padà di nǹkan tí ò sí mọ́ lẹ́yìn ìgbà tí ti ń bẹni ṣùgbọ́n ìsẹ̀mí ti Allahu Rabbul Alamin ìsẹ̀mí kan ni azaliyatun sarmadiyatun abadiya ìsẹ̀mí ni láti láéláé tí ó sì ní yé gbẹgbẹrẹ kése àìsí òṣùwájú ẹ̀ títàn ò ní gbẹ̀yìn rẹ̀ àwa ẹni tí ń bẹ lónìí tí wọ́n fọ̀ la túfọ̀ rẹ̀ kó ti lọ. àwa ni ẹni tí ò ti sí pẹ̀lú wa lónìí tí wọ́n fọ̀ la máa kí ni kú àmójúbà rẹ̀ pẹ́ kú ewu nítorí pé sẹ̀mí tiwa ìsẹ̀mí tó kúrú gidigidi ni wọ́n á sí bí ẹ̀mí wa ti ṣe lè gùn tó táà ní padà dẹni tí ò sí mọ́ lọ́jọ́ kan ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa wọ́n sọ eléyìí fún wa lọ́rọ̀ ó sì fi hàn wá ní pàápàá àwọn bàbá wa wọ́n ń sẹ̀mí náà ni wọ́n ti bí wa ọ̀pọ̀lọpọ̀ bàbá ti kú báyìí ọmọ làwọn náà jọ tán bí wa ọ̀pọ̀lọpọ̀ wa náà ti di bàbá báyìí ẹni tó lọ ń lọ lára tó náà di bàbá láti pọpọ di bàbá yóò padà di kò sí má lọ́jọ́ kan torí ẹ ìsẹmí tiwa hayatun mahduda ìsẹmí tó kúrú tó lópin ni kìí ṣe bẹ́ẹ̀ ní ìsẹmí ti Allahu Rabbul Alamin ọlọ́run gangan gan lọ́ba tó ní ìsẹmí olóò máa ń bunni lẹ́mìí lò òun ló sì máa ń gbà kó tó owó ìtafẹ́ fún ọ̀nà ta ló wá fọ́lọ̀ nísẹ̀mí kò sí òun ní fún gbogbo nǹkan nísẹ̀mí ìrà tí wọ́n pa tọ́ màámà pa tọ́ nǹkan rìn lọ tọ́ tẹ̀ pa àti èyí tó rí pé no ibi tí mo jókòó sí lọ ń wá ọ lọ tọ̀ tẹ̀ lórí pa àti tó lọ fín kíní kan tó fi pa gbogbo ẹ̀ dànù iye sẹ̀mí tọ́lọ̀ ń kọ́ pé wọ́n ṣe ló pè ni wọ́n fi lọ èyí tọ́lọ̀ ń kọ́ pé ò ní rí pa bọ́ bá ti lè tẹ́ lórí yóò tún gborí tọ́ba ló lè mú ó sì rí pọ́ pọ́ náà ní àbá kó tó tẹ́jú ó ti lọ torí pọ́ lọ́wọ́n kọ́ pé yóò kú lónìí pé wàá lè rí pánjọ́ mi o àmọ́ lónìí kà kò tó bẹ́ẹ̀ ìsẹ̀mí tiwa mímí tà ń ó ní nọ́mbà iye tó lọ nǹkan pé ó mì tó fi lọ tí ò bá sì pé òní lọ tó bá sì pé àlè dọdún torí ẹ ló ti jẹ pé hayatu ti wà hayatun mahduda ṣùgbọ́n sẹ́mi tó lọ kò rí bẹ́ẹ̀ àwa lè rú máa bà kí ọmọ ti lọ wà mọ́tò ń wà kú àkọ́ mọ́ lọ kú kí ọmọ lọ jábọ́ láti ilé alájà mẹ́ta kọ́ mọ́ lọ kú ẹ̀rí pé kọ́ mọ́ lọ kú kí n máa gbẹ̀yìn ọ̀rọ̀ tiwa sá tó kó lè ó sì máa lọ di oúnjẹ tí ọ̀mà wọ́n má jẹ́ kí wọ́n ti gbọ́n oògùn èkúté síbẹ̀ kí wọ́n má na tẹ̀rù ń pa abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tó kọ́ má lọ kú kọ́ má lọ kú nítorí pé àwa ti wa fọkọ̀rọ̀ ìrọ̀lọ́ wọ́n ní tẹ́ bá fẹ́ mọ ọ̀rọ̀ náà tó ní ayọ̀ náà àǹtọ́mọ̀lù fọkọ̀rọ̀ ìrọ̀lọ́ tí ò bá yé yín ẹ̀ wò sẹ́ni ẹ̀rí pé gbogbo oníkálukú wa ṣe máa ń sọ fún ọ ní ìsìnkú tó o bá ti kú àlìjánà lọ ń lọ tó o bá fẹ́ kú ní ìsìnkú ọmọ lọ àlìjánà náwọ kò sẹ́nìkan tí ó náwọ kálukú ọmọ ọ̀fẹ́ à ìgbà òwúrọ̀ la ṣẹ̀ṣẹ̀ wá ọ̀sán gan ò tí ì pàn àbí ẹ̀kọ́ ni aha wọ́n ní gbogbo wa là ń kó káàtà sí kọ́nà fún alẹ́ mi lò kó fún alẹ́ mi lò kó fún alẹ́ mi lò kámátìkù kámátìkù kámátìkù yá ayyuhan nasu antumul fuqara'u ilallah wàlláhu huwa al-ghaniyyul hamid torí délé ọlọ́run ọba ni ọba olùsẹ̀mí tí ìsẹ̀mí tẹ̀ pé ọba tí ò ní kú ọba tí ò ní rùn ọba tó ṣe é pé hmm, àti ẹ̀mọ́rú yorùbá tá a fẹ́ sọ ẹ̀rí kẹ́yìn ní ìsẹ́yìn bá dàgbà títí sẹ́mi yín bá bù tẹ́ ẹ̀kú má tètè kẹ́kùn jọ kàn án tọrọ bá ti lè dà yín pọ̀ pẹ̀lú ẹnìkan ẹ rí i pé ẹ mọ̀ gbọ́nú ọ̀rọ̀ wọn tí ó mọ̀ fi hàn yín pé wọ́n ti ń fẹ́ kẹ́ ẹ kú tipẹ́ pápá yorùbá lẹ́bù yìí wọ́n mọ̀ sọ pé kí ni atóku má kú àbẹ́ ẹ̀kọ́ ni àmọ́ ọ̀nà ọ̀run má lọ níbo lọ́nà ọ̀run <laughs> torí pé àwọn ọmọ òkú o ti fẹ́ pẹ́ jù á gbogbo àwọn ọ̀rọ̀ rẹ dàbí wọ́n ti lọ ẹ rí i pé wọ́n ti máa wá kú fún ọ àwọn akúmọ́nì ìsìn ṣé báwa ṣe rí lánàá la rí lónìí rárá kódà àwọn ọmọ kéékèèké lórí pé wọn lágbára dáadáa lánàá wọn tún ti ń lágbára sí lónìí agbára yọ ma lọ yọ ma lọ máa ń gbọ́ bá aha nítorí ni nítorí pé bàbá ti dàgbà tán débi téèyàn dàgbà dé kéèyàn lẹ èmi gbọ́ pé ńgbà kan ọlọ́run lè ṣe nǹkan báyìí àmọ́ ní ìsìn kò lè ṣe má a'udhu billahi minash shaitani rajim kìí ṣe allah rabbul alamin. akramakumullah lahul hayat ńlọba tó ní sẹmi sórí ẹnu orúkọ ọlọ́run ní alḥayy nínú orúkọ rẹ ní alḥayy torí ẹ làwọn olùmọ̀ á sọ pé alḥayyul qayyum. òun náà ọ̀kan ni nínú ọ̀rọ̀ tó ń sọ pé kí ni ismullahi al-a'zam ìwọ lórúkọ ọlọ́ọ̀tọ̀ ga jù tọ́jọ́ pé tẹ́ bá fi pe ọlọ́run yọ gbọ́ tẹ́ bá fi tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ yọ gbà yóò fún yín wọ́n ní nínú rẹ̀ ni al-hayyu títà máa ń sàdúrà tẹ́ máa ń bẹ̀ pé allahumma ya hayyu ya qayyum allahumma ya hayyu kí ẹ máa tọrọ ní tẹ̀fẹ̀ yóò jẹ́ àdùn ọ̀gbà ó ń lọ́ba tó ní ìṣẹ́mi. wàlùkàlẹ́mù kọjá sí lọ́ba sọ̀rọ̀sọ̀rọ̀ Allahu azza wa jal sọ̀rọ̀sọ̀rọ̀ ni o ọlọ́run bẹ ẹlẹ́dàá wa ó ní wa in ahadun minal mushrikina istajaraka fa ajirhu hatta yasma' kalam Allah tẹnìkan nínú àwọn ọ̀sẹ̀bọ tọ́ba sáré wá bọ́ wá bò wá sọ́dọ̀ rẹ̀ dáàbò bò títí tí ó fi gbọ́ ọ̀rọ̀ lọ títí tí ó fi gbọ́ ọ̀rọ̀ lọ. watammat kalimatu rabbika sidqan wa adla la mubaddila li kalimatihi sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run ọba wa. ومن أصدق من الله حديثا تلورو رجو دوجي الله له كسي وكلم الله موسى تكليما ọlọ́run bá nàbì musa sọ̀rọ̀ ní pàápàá ìbánisọ̀rọ̀ ya musa inni istafaytuka ala nnasi bi risalati wa bi kalami wa bi kalami. sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa torí ẹ ọlọ́run ọba wa sọ̀rọ̀sọ̀rọ̀ ni o ọlọ́run ọba tí wọ́n ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ òun náà lọ̀rọ̀ tó pé jù òun náà lọ̀rọ̀ tó dáa jù òun náà lọ̀rọ̀ tó dùn jù ọ̀rọ̀ rẹ̀ ohun ni o tí máa mú gbólóhùn jáde. èèyàn á máa gbọ́ bí èèyàn bá sì fẹ́ kọ́ háràfí là á fi kọ́ eléyìí ni ọ̀rọ̀ Allahu Rabbul Alamin kì í sọ̀rọ̀ tó wà nù gẹ́gẹ́ bí àwọn ulama al-kalam al bí wọ́n ti ti ń sọ pípọ̀rọ̀ ọlọ́ọ̀rọ̀ tó wà nù ni àwọn máa ń pọ̀rọ̀ ọlọ́ọ̀ ní kalamun nafsi ìsọkúsọ ni o. kẹsọ kpọrọ tọ wà nù lọ́rọ̀ lọ adékòtò bá kpọrọ tọ wà nù ni kèé èèyàn ò lè gbọ́ èèyàn ò lè gbọ́ àwùjọ bíi lẹ èèyàn gbọ́ Ọlọ́run sọ àkùránì lọ́rọ̀ ó fi fún màláíkà Jibril ó mú abánabi Muhammad sallallahu alaihi náà kà létí anabi ọ̀rọ̀ ọlọ́run ọba nìyẹn torí ẹ̀ ìsọkúsọ iná lọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn akéwì wọn ń pè ní akhtal ó tún á jẹ́ nọ̀sọ́rání ní ọ̀rọ̀ tó sọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùtàkàlímúnà máa fi sẹ̀rí tá a máa sọ́ra fún ó ní innal kalama la fil fuadi wa innama ju'ila al lisanu ala wípé inú ọkàn kan jẹ́ atọ́nà fún ti ń bẹ inú ọkàn ni rárá ọ̀rọ̀ tọ́lọ́ kìí ṣe kàlámù nàfsì níṣẹ́ ọlọ́ọ̀lọ́ máa ti kálukú wá ọkàn rẹ̀ sọ àbẹ́ẹ̀kọ́ ni sáwà àtẹ̀kọ́ ẹ̀ sọ̀rọ̀ ni rárá ẹ̀ sọ̀rọ̀ nítorí pé ọlọ́wọ́n bẹ ما ليس في قلوبهم nígbà tó yẹ kí wọ́n ń sọ̀rọ̀ nínú ọkàn wọn tí wọ́n ò gbé jáde wa yaquluna lawla yu'adhibuna Allahu bima naqul kí ló dé tọ́lọ̀ òfin yìí tí òfin àjẹ wá lórí ní táǹfọ̀ kan sọ. sọ̀rọ̀ tó bá ti sọ jáde ò ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ tí a máa ń gbọ́ ni tàbá ti gbọ́ ọmọ mú ohun jáde ohun yẹn harafi ni harafi yẹn ti ṣe kíni ó ṣe kọ sílẹ̀ eléyìí lọ́rọ̀ Allahu Rabbil Alamin tọ sílẹ̀ báyìí wa àti pé ọ̀rọ̀ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa yìí báyìí ó sọ̀kalẹ̀ ńgbà kan wọ́n ń pè ó tún sọ̀kalẹ̀ wọ́n ní ó tún ní ó tún wá sọ ìtọ́ka gbogbo ẹ̀ ńlẹ̀ ó sọ kalẹ̀ wọ́n ń pè ní alukur'an a sì mọ̀ káwọn tíra yìí àti tá àmúrúkọ rẹ̀ kìí sàwọn ni gbogbo ọ̀rọ̀ ọlọ́run apá kan ni wọ́n jẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́run nítorí pé ọ̀rọ̀ ọlọ́run pọ̀ ju ta lè kọ́lẹ̀ lọ. nítorí pé tó bá yẹ pé gbogbo àwọn òkun ilé ayé wọ́n bá jẹ́ tàdá gbogbo ogi ilé ayé àwọn bá jẹ́ gègé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá tún wá fi àwọn òkun ńláńláńláńláńlá tí ò tí ì sí méje ó tún fi kún gbogbo òkun títí ń bẹ ńlẹ̀ ayé àwọn fi ń kọ àwọn ntọ́jú ọ̀rọ̀ ọlọ́run á kọ́kọ́kọ́kọ́kọ́ tí gbogbo òkun fi gbẹ tí gbogbo kálàmì ò fi dín nǹkan míì ọ̀rọ̀ ọlọ́run kò sì ní tán. ọlọ́run ẹlẹ́dàá wa ó ní innama amruna li shay'in idha aradnahu an àṣẹ wa fún gbogbo níta àbá fẹ́ kọ́ sẹ kò ju ká sọ pé kọ́ sẹ kó sì máa sẹ lọ. ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa eléyìí ti ń sọ lójúmọ́ kan lásán kò sí kọ́ lẹ́tà nítorí pé ńgbà tó dìde ọlọ́run ọba ló ní kún ayikọ́m fàkóńtà dìde lọ́ba dìde ìgbà tí etí hún ọ tọ́ ọ họ ọlọ́run ló tún ní kún fàkúńtà ìgbà tí o gbésẹ̀ ọlọ́run ló tún sọ pé kó o rẹ́sẹ̀ gbé kún o sì rẹ́sẹ̀ gbé ìgbà tí o rò pé ibi tó ń lọ ọ̀lọ́mọ kún fàyà kún ọlọ́run náà ni ìgbà tó síjú wo nìkan kún fàyà kún ìgbà tó tún dójú rẹ padà kún fàyà kún náà ni ẹ dákun ìwọ nìkan ọlọ́run lọ́mọ ikún fàyà kún tó ti rọ̀ mọ́ ń jókòó yìí ẹ wá wá dúró bá a ti pọ̀ tó eléyìí túmọ̀ sí pọ́rọ̀ ọlọ́run ọ̀pọ̀ ju gbogbo bá a ti ṣe ní èrò lọ. <clears throat> àwa gbàgbọ́ kọ́nà wọn bá máa sọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìgbà mi yọ sọ̀rọ̀ ní jẹ́jẹ́ ìgbà mi yọ sọ̀rọ̀ pẹ̀lú ohun tó lọ sókè bó bá ṣe wù ló máa ń sọ̀rọ̀ bó bá ṣe wù ló máa ń sọ̀rọ̀ wa yawma yunadihim ayna shurakai wa yawma yunadihim an-nida lédè lárúbáwá ọjọ́ tí ó pè wọ́n pípé yàtọ̀ sí ọ̀rọ̀ lásán ẹnì ọlọ́run á máa sọ̀rọ̀ lẹ́ni tó ṣe pé ohùn rẹ̀ lọ sókè. So a sì máa sọ̀rọ̀ pẹ̀lú ohùn tí ò lọ sókè tí ò lọ sílẹ̀ a sì tún máa sọ̀rọ̀ lóhùn tí ò lọ sókè tabaraka wa ta'ala torí di eléyìí àwọn á ní sọ pé ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ọlọ́run ìsọkúsọ ni ẹ ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ọlọ́run báwo tọ́lọ̀ ń sọ fún ọkùnrin lẹ́nu kò sọ fún wa kó ń lẹ́nu kò sì sọ fún wa kó wọ́n lẹ́nu tìrẹ́nu tawhid ahli sunnati wal jamaa tí ṣe tawhid òdodo nítorí wọn bá sọ pé mo ní tí o ti sọ pé ènìyàn èèyàn sẹnu ẹni dédé síbí èèyàn ní fi rinlẹ̀ fọlọ̀ a sọ pé ọ̀rọ̀ ọlọ́ọ̀ kìí ṣe fọ́rọ̀ ọ̀rọ̀ tó lọ sọ lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọlọ́ọ̀ ìsọkúsọ nìyẹn. sẹ́nìkẹ́ máa ń kí alukur'an. kí láti pa ńgbọ́ ohun táwa là ń gbọ́ ná ohun ẹni ka kí ta la ń bóò ni ti yàtọ̀ sóhun ẹ dáhùn bóò ti yàtọ̀ sóhun nítorí pé nínú ìgbésí ayé wa tí bàbá rẹ bá kọ lẹ́tà tó kọ lẹ́tà sí ọ ìwọ wàá mọ̀wé kà àbọ̀ mọ̀wé kà ó ń bùkátà wò láti rí nǹkan kọ dáadáa kó lè bá àkágbánú àmọ́ ọmọ kan bẹ́ẹ̀ ń tòsí tóun ò bùkátà wò tó sì mọ̀wé kà ọba ní kọ́ ka ìwé bàbá rẹ̀ sí ọ létí ní bá ti ń kàwé bàbá rẹ̀ sí ọ létí ọ̀rọ̀ ta là ń kà ó ohun ta wà là ń gbọ́ tó bẹ́ẹ̀ náà là ń hàn ọlọ́run là ń kà ṣùgbọ́n ohun ẹni tí ń ka ọrọ ọlọ́run là ń ṣe kí ni là ń sọ̀rọ̀sọ̀rọ̀ a sọ pé ọ̀rọ̀ ọlọ́run sífàtún fi'liyya sífàtún ó ní í ṣe pẹ̀lú sẹ́ wa jalla ha mata wa kayfa sha'a wa ẹnìkan sọ pé ẹ sọ fún mi báwo lọ́nà ṣe ń sọ̀rọ̀ àwọn sọ pé ah, a máa túmọ̀ ọ̀rọ̀ o lásìgbà ń sọ̀rọ̀ ọ̀rọ̀ o. àmọ́ báwo ló ṣe ń sọ̀rọ̀ ǹjẹ́ ọ̀hàn ni wa ni o káṣí wa máa ṣèbéèrè nípa báwo ló ṣe ń sọ̀rọ̀ àdádálẹ̀ ni o kẹ́nìkan á sọ pé lọ́dọ̀ tòun ọ̀rọ̀ lè ṣe sọ àfi kọ́ jẹ́ pé ẹni tí ó sọ̀rọ̀ ní ahọ́n ẹni tí ó sì sọ̀rọ̀ gbọ́dọ̀ ẹni ọgbọ́dọ̀ lẹ́nu kó níkà ẹnu lọ́rọ̀ òfin jáde lọ́la sọ pé gbogbo ń tó rò sọ́lọ̀ yín ọlọ́run ọba jù bẹ́ẹ̀ ọlọ́run ọba jù bẹ́ẹ̀ ọlọ́run ọba ọ̀sọ́ fún wa ń bì kankan pọ̀ ńlá hàn ọ̀sọ́ fún wa ń kankan pọ̀ ńlẹ́nu kò sì sọ fún wa ń kankan pọ̀ ńlétè ṣé mọ́rọ̀ jáde àwùjọ bìlà ọmọ yìí pé ọlọ́run alágbára ni ọba tó ṣe pé yóò fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ọlọ́run ọba máa fún nǹkan bọ̀rọ̀ gidi lọ́rọ̀ sọ yóò fún gbogbo ẹranko lọ́rọ̀ sọ yóò fún àwọn oríkèé wa tí ìfẹ́nu wa gan lọ́rọ̀ sọ tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá mi. ìgbà tí alára bá rí i pé àwọn oríkèé ń kó bọ̀ wọn àwọn oríkèé ń fa fáìlì òun ya yóò sọ pé nígbà tó lọ sọ pé yóò máa náà tẹ́mú ala afwahihim. وتكلمنا أيديهم وأرجلهم بما كانوا يكسبون ọwọ́ àtẹsẹ̀ wa àti gbogbo oríkè wa ni wọ́n máa jẹ́rìí níjọ́ gbẹ̀ndà òkèèyàmù ẹnu ọ̀wọ́ wò nínú àyà mi nígbà tí gbogbo oríkè bá ń jẹ́rìí lé wa lórí a máa sọ pé lima shahidtum alayna kí ló ń ṣe ẹ fẹ́ bá tiwa jẹ́ ẹ wá ń sọ pé àṣebáyé àṣebáyé àṣebáyé kí ló mú yín má gbẹnu lọ. قالوا أنطقنا الله الذي أنطق كل شيء فلا نتوقف بقون قال رسول فأنا لا gbogbo nǹkan máa sọ̀rọ̀ láì láhùn kí gbogbo kí gbogbo nǹkan láì bó wàá lọ sí rò àfi kó létè àfi kó ní ẹnu a'udhu billahi minash shaitani rajim eléyìí ẹjọba ọ̀rọ̀ Ọlọ́run bá kì í tán o ọ̀rọ̀ Ọlọ́run bá kì í tán wal Ọlọ́run bá olùrí ni olùrí ni so Ọlọ́run ọba wọ́n jẹ́ olùrí kọ́mọ́sọ̀kọ́ olùríran tẹ̀síọ́ wa sọ pọ́lù ríran ti límìtì ẹ̀ ajẹ́ pé nìkan ló máa ń rí njẹ́ ọba jẹ́ ìran kò lè rí a sọ pọ́lù rí ni gbogbo nǹkan bá rí. sábà wa mọ̀ pé ọlọ́run olùrí ni bá wa ibi tá a lọ ọba ọ̀fẹ́ rí wa ń bẹ̀ gbogbo ń tà ń tá a mọ̀ pa àlè pamọ́ sọ́lọ̀ kákó ń bẹ́ẹ̀ tí a bá ti mọ̀ pé tí ọ̀dà la bá ń torí pé wa táwa ń sìn olùrí ni o kò sì sí ntọ́pamọ́ sóhun nísìnyí o lè wà nù yàrá káwọn ọmọ màá tó ń àti yàrá àti kéèyàn wà nù àpáta àti kéèyàn wà nínú gbogbo ẹ̀ lọ́hàn sọ́lọ́ wọn bá kedere. sam'un olùgbọ́ni èsì pé gbọ́rọ̀gbọ́rọ̀ ni olùgbọ́ni olùgbọ́ni iradatun eléròǹgbà ni èròǹgbà rẹ̀ ló fi dá wa ó gbèrò pé káwọ́ jẹ́ dúdú abájẹ́ dúdú. ó gbèrò pé káwọn máa bẹ ní kọ́ńtínẹ́ǹtì kan tí wọ́n máa pè láfíríkà lábábára wa láfíríkà ó tún gbèrò pé nínú áfíríkà ní west africa nínú west africa káwa ní nàìjíríà nínú nàìjíríà kájọ máa south west ní south west kó kálukú tún jọ màlú rẹ̀ nínú ìlú kálukú kí kálukú máa nínú àdúgbò kálukú kálukú máa lé bàbá Allahu akbar èròǹgbà Ọlọ́run ọ̀sẹ̀ o. yàtọ̀ sí pọ́jọ́ ọmọ bàbá rẹ̀ ó tún gbèrò pé ìyá báyìí ni ọ fún bàbá rẹ̀ bàbá ọba fẹ́ yàwó lóríṣiríṣi ọmọ ìyá yìí kò síbi tó lè gbé wa kaná ní sí bàbá wa ọ̀yá wa lẹ́nu àwọn màmí ti sùn lọ gbàgbé pé ìyá rẹ̀ ní gbé ká ọmọ dìde ta ni gbé wa ká bàbá wa ni gbé wa ká torí ẹ bàbá rẹ ọba àfẹ ya rẹ kọba àfẹ lomi ọmọ bàbá rẹ náà lọ jẹ tòkè ṣe tọ́ àmọ̀ sọ fún ya rẹ pé àmọ̀ tó dẹ̀ ṣe ìdẹ lọ fẹ́ bàbá yìí dẹ́tì lọ bíyàn fẹ́ lomi kò ní bí wọ́ ẹlòmíì ni ó bì í torí bàbá rẹ ní gbé ọ káńdì rẹ gẹ́gẹ́ wọn náà ṣe gbọ́ ọmọ rẹ ká ní ìsìn tó ti mà sọ ọmọ bàbá ẹ ní ọ ìyá rẹ àwọn náà try o èyí ti pàwọn náà ti sẹ o mo rò pé yé abánigbẹ́rù làwọn ẹ̀yà tonti pé àwọn náà ní contribution tiwọn tó fi dìwọ́ náà ó rí i pé oṣooju kónkón gbà mí bí ojú ìyá rẹ̀ So contribution ya contribution ya rẹ náà èròǹgbà ọlọ́ọ̀ni jẹ̀mọ́ wàláì kò sí lágbára ẹ̀rí tẹ́lu mi ọmọ sọ rọ́bìṣ ọmọ pé àwọn ọlọ́ ọmọ amẹ́ríkà ní ìbàjẹ́ ọmọ náà lọ nàìjíríà kí ni bẹ́lá amẹ́ríkà náà gánà yìí. ẹlòmíràn sọ pé ọmọ yúròpù lèmi fẹ́ jẹ́ o àmọ́ ìtọ́nà rí tó fi wá ẹ̀ sí nàìjíríà o <laughs> èròǹgbà ọlọ́ọ̀dì sẹ lórí kálukú wa náírà táì tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ wọ́n lọ kọ́ pé wọ́n fẹ́ di medical doctor kó tún wá sí bí ọdún mẹ́wàá ń sùkúlù ó kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ ó sì gbàwé ẹ̀sìn àmọ́ náà ti kọ́ ó ní gbẹ́ nìkan lábẹ́rin láyé rẹ̀ ó ní yẹ aláàárẹ̀ kan wò láyé rẹ̀ bí o ti parí ìwé tá ì parí ìwé tọ́hún wá sẹ́ tó ti ṣiṣẹ́ tọ́hún wá síbi tó ti ṣiṣẹ́ lọ sí tù wọ́n bá pè ọ́ wípé wọ́n wá secretary to the newly elected àbí selected ambassador in New Zealand secretary to the ambassador ní wọn gan lápá mu gbà síbí ọ̀sẹ̀ ṣe parí o o ti ṣe sáfìsì àbò ti ṣe sáfìsì mo dẹ̀ ti ṣe sáfìsì ọdẹ máa tẹ̀lé lọ. no i want to practice my profession profe pro pro what. èròǹgbà ọlọ́sísẹ́ ọkọ̀ bára rẹ ní New Zealand ni. wọ́n á gbé ah ah ọmọ tó kọ́ ń pa medicine pé ẹ ọmọ ṣiṣẹ́ là máa ń wá medicine ká ọwọ́ àláwáǹsì tó máa ń gbà àti ń gbà lóṣù lọ fi five million medicine wo wá ni ó wá kò tí kò wọ́n tuba yọ gbàgbé bá ṣe gbóyàn lábẹ́rẹ́ láyé nítorí pé ìròǹgbà ọlọ́run ọba ń kọ́ òun ló máa ń fẹ́ eléròǹgbà lọ́lọ́ torí ẹ̀ rí ọlọ́run ẹlẹ́dàá wa nínú èròǹgbà rẹ̀ yóò dọ pé kẹsẹ̀ kan gùn jẹsẹ kan lọ torí pé ó ti dáhùn yẹn púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ tẹsẹ̀ wọn ò gùn jura wọn lọ ó wá fẹ́ fi wọ́n ti sampo láàrin gbogbo èèyàn tó pọ̀ pé tó bá wù àwọ̀ ọlọ́ láti ṣe yín nù tẹ́kẹ́sẹ̀ yín ọ̀dẹ̀ wọ bí ọwọ́ bẹ̀ kò wọn tó bá gbẹ́sẹ̀ kan lélẹ̀ kó tó tún gbé kejì báyìí àwọn yẹn ti lọ so ọlọ́run ọba ẹlẹ́dàá ló máa ń ṣe bẹ́ẹ̀ èròǹgbà nínú èròǹgbà ọlọ́run ló wọ ọlọ́n tó jẹ́ pé ní táwọn èèyàn ṣe wàhálà tí wọ́n lé lélé tí wọ́n ní rí láì jẹ́ pé wọ́n náwó tí yóò sì wá jókòó sí ọlọ́wọ́ èròǹgbà ni kìí ṣe pé bóyá àwọn bàbá rẹ̀ kan wọ́n ti sin lọ́n wọ́n ọmọ lọ́n gbà á bàbá fara sin lọ́n ẹ mọ̀ pé yorùbá lẹ́gbọ̀ọ́ alọ́pọ̀ alọ́lọ́ ń lọ gba tó jẹ́ pé tó bá gbèrò pé kí nǹkan kan ṣẹlẹ̀ ní dáadáa báyìí dáa kò sẹ́ni tó lè di lọ́nà. kọ́lọ̀ ń jẹ́ kí dáadáa ọmọ ìṣẹ̀lẹ̀ sí wa elérò ń gbà lọ́lọ́ ọmọ èèyàn náà máa ń gbèrò ṣùgbọ́n láàrin èròǹgbà tọ́lọ́ àti tèèyàn tọ́lọ́ ló máa ń ṣe ọ́ ò wá gbọ́dọ̀ tún rò lórí rẹ pé elérò ń gbà lọ́lọ́ ó túmọ̀ sí pọ́lọ́ torí bá ń gbèrò wọ́n sá ti gbà pé lóru ń gbà lọ́lọ́ àmọ́ kọ́ ọmọ àrò pé ajẹ́pọ̀ lọ́kànnù èèyàn lọ fẹ́ sọ lọ́ǹda tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa wà ilmun ó sì tún jẹ́ ọba olùmọ̀ àwa gbogbo ọmọ èèyàn olódò ni wa ọlọ́run ọba lolùmọ̀ ìdí ni pé gbogbo ń tẹ́wù ká mọ̀ ta ló fi mọ̀ wá ọlọ́ lánàá lánàá ṣé máa ròyìn wa àwọn bàbá wa àwọn èèyàn wa nílé ẹ̀kọ́ tá a lọ wọ́n mọ̀ sọ́kọ́ ọmọ kankan olódo ọmọ kankan lódodo tá a wà mọ̀ kankan náà ni a mọ̀ kankan wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a gbàtọ́ ló ń fa yọ láti inú àwọn ẹ̀yà wa a mọ̀ kankan a mọ̀ kankan ọlọ́wọ́n ọba títí tó ń kálukú fi mọ̀ débi tó mọ̀ dé àmọ́ lọ́wọ́ bá wa lólùmọ̀ ọba tó mọ̀ gbogbo nǹkan ọba tí nǹkan kan kò sí tí ọmọ ń parí tó lóun náà lọ dá gbogbo nǹkan ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir sọba tó dé dá wa lè má mà nípa àwọn ẹ̀dá tó dá bí nígbà tó kún lọ́ba tó mọ̀ gbogbo ń tọ́wẹ́ òun lọ́ba tó nímọ̀ nípa gbogbo nǹkan. tó waqtadara biqudratin alágbára sí ni agbára tó ṣe é pé ta'allaqat bi mumkinin agbára rẹ̀ ọ̀rọ̀ ọmọ gbogbo ń tó ṣe ṣe agbára tó ní ni gbogbo ń tó fi ṣe ṣe fi ṣe ṣe eléyìí apá ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa rẹ̀ ṣé agbára Ọlọ́run ọ̀rọ̀ ọmọ gbogbo tó ṣe ṣe ni àbí agbára rẹ̀ rọ̀ mọ́ gbogbo nǹkan àti ń tá a rí àti ń tí ò tiẹ̀ dá ṣé ìkẹkẹ wà tó ju agbára Ọlọ́run lọ lọ́lọ́run ò fi dá lọ́dọ̀ àwọn ahlu sunna ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jù ni pé ta'allaqat qudratullahi azza wa jalla bi mumkinin wa bi ghayrihi gbogbo ń tẹ́rí àti ń tí ò sí gbogbo ẹ̀ lọ́lọ́run lágbára lórí àwa ń tiwa ní tágbára ọ̀bá ti ká láti bí ìgbà tí nítorí tẹ bá fẹ́ mú ọ̀rọ̀ lọ́bẹ̀ àṣírí wó tù àmọ́ kò sí nǹkan kan tó ju lọ kò sí nǹkan kan tó ju agbára rẹ̀ lọ. irọ́ ọ̀dọ̀tún bẹ́ẹ̀ náà lè róńgbà rẹ̀ ṣùgbọ́n kì í ṣe àti sọ torí òun fẹ́ sọ pé èròǹgbà rẹ̀ náà gbogbo ohun tó ṣe é ṣe àwọn sọ pé àti ń gbogbo nǹkan. fáì sọ nǹkan tí mo ń bọ̀ sọ o for seven kò sì jẹ́ kí kọ́ wá bí ó ti ṣe hàn sí ọ sọ nǹkan tí mo ń bọ̀ sọ má fi jẹun o kọ́ má lọ gbàgbé o kò sì wá bí tí mo ń sọ bí ó ti ṣe hàn sí ọ. ṣùgbọ́n tẹ bá wo nǹkan tí àfa sọ̀nbì ẹ̀yẹn bá wa wo alhayatu one alkalamu two bákan náà albasar. السمع الإرادة العلم القدرة تق سريقة الصوم يدين تو في جاكبي أكوكو أقول ما wọ́n máa ń wọ́n máa ń pọ́ntìrà bàbá ìlé wọ́n máa pọ́n gẹ́gẹ́ wọ́n máa ń sábà sọ pé ah, gẹ́gẹ́ bí àsàfàrí ni bó ti ṣe sọ nínú tírà rẹ̀ al-Aqidatu Safariniyya a sì tún máa ń fi tírà rẹ̀ ṣàpèjúwe àwọn tírà tí wọ́n kọ nípa tawhid lójú ọ̀nà àwọn ahli sunnati wal jamaa amẹja kéésì ẹni fáwọn abìkan wà tá a ti pa kéésì eléyìí náà bẹ́ẹ̀ sẹ́rí kan méjèèjì tó sọ yìí alhayatu wal qudratu wal iradatu. وال والعلم والكلام والسمع والبصر bẹ́ẹ̀ làwọn ọ̀lẹ́mọ́ ọ̀lùkàlámù máa sọ ọ̀rọ̀ tó sọ yẹn gẹ́lẹ́ àkídà àwọn àṣàyíra àwọn àṣàyíra máa ń pè nǹkan méjèèjì yìí ní kíni náà ó lókọ àwọn nǹkan méjèèjì yóò lókọ lọ́dọ̀ àwọn àṣàyàn. wọ́n máa ń pè ní sèfàátù màáni sèfàátù àlùmáàni gbogbo àwọn ìròyìn ọlọ́run àwọn àṣàyàn tá ń padànù wọ́n ló gún péré ni èyí tá a tún rin ilẹ̀ fọlọ̀ a sì lé ogún jìnnà sí gbó òun jẹ́ àtòjìjẹ ogún yìí ó wá pé ọ̀kan wọ́n ń pè ní sifatun jaiza méje kan tí wọ́n wà wọ́n pè ní sifatul ma'ani òlélẹ́ yìí lóbi dẹ́ pé gbogbo tíra tòhíd lọ́dọ̀ àwọn Asha'ira wọ́n tírìtì twenty plus twenty plus one plus seven ó di forty forty eight sí tí wọ́n tìrìtì òjò bá ń lọ. torí rẹ̀ gbogbo ń dábàá sọ́nbì àkídà ṣáírà sọlọ́dọ̀ àlùsùnà gbogbo ẹ̀ náà wọ́n máa fi rìnlẹ̀ fọlọ́ àmọ́ kèsì báwọn sì fi rìnlẹ̀ torí pé díẹ̀ pátápátá ló jẹ́ nínú àwọn àròyìn ọlọ́run tó ṣe pọ́lọ̀ nìkan ló mú nkàrí kò ní wá jẹ́ kò ní àlùsùnà mọ́ afókọ́sì lé lórí rò yé wa. àmọ́ wọn ní tíra alùsùnà náà ni àmọ́ o gbogbo àwọn kẹta wà ti ń rí náà á máa pàkíyèsí. والعلم والكلام قد تعلقا ó ní ẹ máa kíyèsí o ní ìsìn àbá sọ pé alukudurot àti ìrọ́dọ̀ tàcálákọ́ bíkúlì mọ̀mkìnì. pé àtìmọ́ ọlọ́ àti agbára ọlọ́ àti èròǹgbà rẹ̀ kò ní nǹkan kan ṣe àyàfi pẹ̀lú gbogbo ntọ́ bá ṣe ṣe ntọ́lọ̀ ń dá ni ntọ́lọ̀ ń dá kò lérò ń gbà ń parí ntọ́lọ̀ ń bọ̀ dá kò lágbára lórí rẹ̀ ni so a'udhu billahi minash shaitani rajim. ẹ wá wò ó ní al-ilmu ṣùgbọ́n ìmọ̀ àtọ̀rọ̀ qad ta'allaqa bi kulli shay'in àwọn àwọn àwọn wọn ní í ṣe pẹ̀lú gbogbo nǹkan àti mọ́mkín àti gẹ́rú mọ́mkín tó bá wà ní ẹsẹ̀ wá ń ṣe ìyàtọ̀ láàrin àwọn ìròyìn ọlọ́run ẹni kúdúrà àti ìrọ́dà ó ní í ṣe pẹ̀lú kulli nígbà tí al-ilmu wal-kalam yata'allaqani bi kulli shay' ó ní yá qalili ìwọ ọ̀rẹ́ mi eléyìí gbogbo nǹkan lọ́rọ̀ máa ń tẹ̀ àwa tí wàá kánṣu gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà lọ́rọ̀ gbogbo òròyìn ọlọ́run lọ́rọ̀ máa gbogbo nǹkan. wa sam'uhu subhanahu kal basar ó ní ó ní gbígbọ́ tọ́lọ̀ ọba ń gbọ́ ògo fún ó dà gẹ́gẹ́ bí rírí tí ń rí ni àti gbígbọ́ àti rírí ọlọ́run méjèèjì rọ̀ má fi kulli masmu'in wa kulli mubsarin gbígbọ́ ọlọ́run ọwọ́ ń tá a lè gbọ́ ní máa gbọ́ rírì rẹ̀ gbọ́ ọwọ́ tá lè rí ní máa rí a kò sí kò mú bí o kọ̀ ọdún kan so torí délé àgbà wọlé akramakumullah so àwọn nǹkan tó sọ ń bì yá àgbá wọlé kéèyàn dúró bá wọn. ọjọ́ bó ti ṣe jẹ́ ọjọ́ bá níbi èrè kò sí. ẹni tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ tó jẹ́ sílẹ̀ lò ọwọ́ agi wípé àsìkò náwó tí ó lè lo àwọn bíi a sọ pé energy drink láti má mọ̀ sùn. àwọn afúnilágbára kọ́mọ́sùn torí fún mi. wọ́n ní gbàjò káàárẹ̀ ìkànnà ó ti yẹ kó ti máa kà á ti pẹ́ náà kèsìkè dánwò dé láwọn àmàṣà ìsùn torí kó rí máa dàrú láṣọ kẹfì ìlànà téèyàn bá jẹ pé torí pé mo nídàáwò ń máa wá ṣàìsùn ọlọ́mọdé orí wọ́n lọ àgbo ẹlẹ́kejì tó bá torí pé dánwò dé tẹ ìwà sùn aburú kan tó máa ṣe yẹn òun náà ni pé àsìkò tí gbogbo aráyé sùn tẹ sùn àsìkò tí gbogbo aráyé yájú lẹ fáwọn dáhùn dánwò ẹ̀yin lè máa sùn tí gbogbo yẹn ti wà ní exam hall wọ́n ti sọ kókó twenty minutes tí kálukú submit ìwé ọ̀fẹ́ ọ̀kọ̀ ni wọ́n bá jí torí pé ọ̀sà ìsùn líle bá tẹ́lẹ̀ ń jẹ́ bó ṣe jẹ́ wọ́n tún wọn sí náà gbogbo nǹkan ọmọ tí bá ń kẹ́kọ̀ọ́ láyé tó bá serious kò ní ti torí pé dáwọ́ òde kọ sàárẹ̀ nítorí pé ẹ̀kọ́ yẹn wọ́n kọ́ torí pé ọfẹ́ ní mànìgẹ́sẹ̀ nítorí pé ọfẹ́ pass lásán so therefore kò síjọ́ tán ṣèdánwò fún ọ tí ó bọ ipò tí ìpalẹ̀mọ́ kò ti palẹ̀mọ́ kọjá ìpalẹ̀mọ́ ìwọ̀n gbà tí mo pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ lónìí in all levels túláàsì lọ́gbọ́ pọ̀lọpọ̀ dédé pa àkẹ́kọ̀ọ́ kìí sàwọn dandan ló wù so bàbá akẹ́kọ̀ọ́ kan bẹ tí ó lè lò tí ó mú ọmọ ẹ̀dẹ́kọ̀ rán dọ̀là mọ́ àmọ́ tí ò ní pọ́ la débi pé tó bá dìgbà tó yẹ kó jí ò ní lè jí tó kò burúkú lò lókùn ìgbà tí ọba ti jẹ́ ń tọ́lọ̀ ń ṣe jíjẹ àbí lílo orú rẹ̀ léèwọ̀ bí ẹni tó lọ mọ gógóró kọ́ mọ́ bàá sùn àbẹ́ni tó ṣe pé ọlọ fín àṣà kọ́ mọ́ bàá sùn kò sí tọ́jọ́ báwọn àbọ̀ lọ mú gbó kíkọ́ mọ́ bàá sùn kò sí tọ́jọ́ báyìí náà. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ọ̀sẹ̀ yìí ti ọba pe àdán ti yára yípa láti máa tẹ̀lé òkú pé sọ̀lá tàbí pé tó bá pè é tó bá di pé òun náà ráyè ó lè pè é tó ṣe pé àmọ̀ yìí pé àdúgbò ṣe pé láǹfẹ̀ yìí pé tí ó dùn pé bá ń sọ tó bá dùn pé tó sọ̀rọ̀ bá ń sọ náà máa sọ tó bá dé pèsè àlẹ́ náà sọ pé làkúrò làkúrò kan ṣé tí a bá fẹ́ padà ṣe tó a ṣe níbẹ̀ yẹn ṣe máa fẹ́ pé ayé àlàsọ̀rọ̀ àgbẹ̀ làkúrò làkúrò kan. bọ́ọ̀lù ti sọ́ngbà bẹ́ẹ̀ náà ló ti sọ́ngbà tó dé tó ti di gbèsè sí ọlọ́run torí pé òfin ṣẹlẹ̀ àṣọ pé sífẹtù kọbọ sífẹtù àdá kò sí yàtọ̀ láàrin bó ṣe san gbèsè àti bó ṣe ṣe lásìkò náà sàn àlékún. ni ọba tó ṣe pé ó dá dúró ó wà. kò bùkátà ẹnìkankan gbogbo nǹkan wọn ń bùkátà túmọ̀ rẹ̀ nù. عليكم ọlọ́láfíà àmẹ́forí kan lẹ́tẹ̀ bá sálámà torí pé òun ìka kí ó sókè ń sọlá tó làásù òun ìka kí ó sókè ń sọlá tó bọ̀ àníyàn tó sì fi ṣe kìí ṣe fóun fẹ́ kọ́ sí ànábì oníkẹ́ mọ̀bà distracted àbí òye wa so yóò forí kan lẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà ànábì sallallahu alaihi wasallam máa ń bọ̀ àwọn sọ̀hábà ní àyà kan àyà méjì gbọ́ lọ́sàn tó bá ṣe sọlá ìjọba ìṣòjọ́ lẹ́yìn náà kéwú tó kà sókè yẹn níbi tá a ti máa ka kéwú jẹ́jẹ́ tí ó sì dánrú ẹ̀wò rí òun gan tó láti distract attention àjọ wà lẹ́yìn náà. obìnrin tí ó ní orí tó jákòó kò ṣe é nímọ̀ àbí kò sí ìdàtọ̀tọ̀ ìmọ̀ ṣùgbọ́n wọ́n ti jẹ́ ọmọ bí a ti lọ lágbára kúrò sí òkè tí ó àsìkò ẹ̀wá tó tó ṣé a máa ṣe ọmọ sílẹ̀ náà bàbá tó wọn jáde kúrò nínú rẹ̀. ìyá kókó tó bímọ bákan méjì ni ìgbà tí ìyá bá kú tọ́mọ sì ń bẹ ẹnu rẹ̀ á wò sọ́mọ yẹn sì wà lábẹ́ mi àbó ti kú torí pọ̀pọ̀lọpọ̀ ọmọ mi tó bá ti tí ìyá rẹ̀ bá ti kú náà kù omi sì tó yẹ pé tó ń ti kú ìyá ti kú òun sì wà lábẹ́ mi òfin ṣẹlẹ̀ àwọn sọ pé táwọn olùgbẹ̀bí tó máa fi yé wa pípé tá a bá gbé ọmọ yìí jáde nínú ìyá rẹ̀ tó ti kú yìí pẹ̀lú bí ṣe ń jà raburabu yìí inshàlá ó ṣe ṣe kọ́ sẹ́mi pọsibílítì tó lágbára jù wà fún pé ọ̀sẹ̀mi ṣẹ̀rí àgbà kíkà gbé jáde àmọ́ tó bá jẹ́ pé kò sí pọsibílítì tó lágbára pé ọ̀sẹ̀mi tóró ti jà rábúrábúrábú ó ti rẹ̀ àti ẹ̀rí kó rúra mọ́ lọ títí àfi díẹ̀díẹ̀ so àní gbé jáde o nítorí pé tá a bá gbé jáde nígbà yẹn ìfinisẹ̀sí ni ṣẹ̀rí àwòsùgbà kẹfì mùsùlùmí sẹ̀sì bóyá mi ń bẹ lára rẹ̀ àbẹ́mi ti bọ́ lẹ́yìn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ sì sí ẹni tó ti wá dájú pọ̀ mọ́ ti kú sínú rẹ̀ àní gbé o ẹni tí yóò sì hàn sí wa pé bá a bá tiẹ̀ gbé a kàn gbé jáde nù ìyá rẹ̀ ni àmọ́ ti kú kánú ìyá rẹ̀ ṣe eléyìí àbó ṣeéṣe kọ́yá pé ńgbà dábàá fi débi tá a ti fẹ́ gbé àbàkù ti kú eléyìí náà fi ilẹ̀ àní gbé jáde torí ká má bàa fi ìyá rẹ̀ ṣẹ̀sìn eléyìí jẹ́ kó ṣe. ẹ wá sọ pé ní iná àtà ti yín àti gbàgbọ́ yín tẹ̀ ń gbé ká ni pé tó kù bá kú toyúntoyún nú ẹ̀ gbọ́dọ̀ àfi kẹ́ ẹ yọ àfi kẹ́ ẹ yọ oyún yẹn torí kọ́ torí wọ́n fi ṣe wọ́n fi ṣẹ̀sìn nù. tó bá jẹ́ pé ìyá yìí ti kú ọmọ náà ti kú bó la ṣe sìn ìyá ti kú ọmọ ti kú bó la ṣe sìn láti ṣe máa ń pé tá a bá sìnkú mùsùlùmí a ní láti kọjú wọn sálùkìbìlà tá a bá sìnkú mùsùlùmí a ní láti kọjú wọn sálùkìbìlà tó bá jẹ́ pé a kọjú wọn sálùkìbìlà tó bá jẹ́ pé àkọ́jú wọn sálù kìbìlà agbọ́ ọ̀pá àkọ́jú ìyá sálù kìbìlà torí pé pósìtì ibi tí ìyá kọjú sí lọ́mọ máa ń kọjú sí nínú pé láti wá sí ọmọ lábẹ́ òfin ọlọ́run tẹ́ bá sàti kọjú ìyá sálù kìbìlà ẹ fọmọ sílẹ̀ níbikíbi tó bá kọjú sí nítorí pé òfin ṣẹ̀rí àsọ yìí pé àtàbí ọ̀tàbẹ̀rẹ̀. Ima tó yẹ kó ọmọ yẹn ìyá rẹ̀ nísìnyí tẹ̀lé ajẹ́ pé yaarɛ tí ìyá na ti kọjú sí yẹn tí ìyá rẹ̀ kọjú sí ibẹ̀ náà lòun náà kọjú sí náà fọlùkẹ́ òun ló bí ọmọ yẹn fún ọ. tọ́wọ́ akú toyúntoyún nú wọ́n sin ọmọ yẹn wọ́n sin obìnrin yẹn àtoyún nú rẹ̀ tí agbede méjì orí tí àwọn mùsùlùmí àti tàwọn kèfèrí àní sin sórí tí àwọn mùsùlùmí nítorí mùsùlùmí ń bẹ lára rẹ̀ ni ìyá yẹn káfíra ni a sì ní sin sórí tí àwọn kèfèrí torí pé ìyá ẹ̀ nìkan kọ́ lọ́wọ́ mùsùlùmí náà ń bẹ nù rẹ̀ a wá sin sí agbede méjì orí tí àwọn mùsùlùmí àti tàwọn kèfèrí wáláàkì lọ́nà tó ṣe pé ọmọ yẹn ńgbà tá a bá sin tá a bá sin yẹn akọ̀yìn tiẹ̀ sálùkì bílà tiwa ọmọ òsì jẹ́ kó n ti kọjú sí. Si alukobila tó nà. Sáàlì kò sọ. Tí àwọn ẹni kápẹ́ntà ní ẹ̀wọ́dà tó ń dúró àsìkò kápẹ́ntà kápẹ́ntà akóso kalẹ̀ àwọn àsìkò olóòtú kalẹ̀ lẹ̀. Àwọn ọmọ wọn ara rẹ̀ wọn ara lọ. Wọ́n á fún ṣọ́ọ̀ṣì wọn ti dùn lọ tàbí kẹ̀kẹ́ ta ní ẹgbẹ́ jẹ́ wẹ́dà wọn lọ fẹ́ dú lórí ṣọ́ọ̀ṣì náà ti fẹ́ dú ìwọ̀n ìbáyìí ní mùsùlùmí ọ̀rọ̀ àti ìwọ̀n. àwọn kọ́ńtà ti ṣe kalẹ̀ kẹ́ pa àwọn èèyàn kan wọ́n ra ni ọlọ́run ọ̀bẹ yín kí ẹ béèrè bó la ti fẹ́ lò kí ẹ bó ṣe jẹ́ kó kọ̀ àwọn náà kó bẹ àwọn náà léèrè bí ta ti fẹ́ lò àwọn yẹn máa ń rajà lọ́dọ̀ ara wọn níta bá lọ ra búrẹ́dì lórí àtẹ̀wọ̀n ní bèrè pé sẹ́lẹ̀ máàmù ni ọjẹ́ èso wá jó wa níta o kébi ọ̀pá kù ò ní bèrè sẹ́yìn náà ò ní bèrè pé sẹ́ páìtọ̀ ni ọjẹ́ torí wá jó kébi ọ̀pá kù kò sí fún títà ọlọ́run ọ̀bẹ̀ yín kẹ́ máa wájú kó lẹ́yìn tí wọ́n á mọ̀ dájú pé nǹkan tẹ́ ẹ ti kalẹ̀ wọn ibi wọn ti ṣẹbọ sọlọ wọn ti fẹ lò kó náà ẹ tẹlẹ ẹhẹn ẹ bá gbé ọba ti mà dájú bẹ́ẹ̀ ẹ sọ pé à no kò sí fún títà lónìí pé òun fẹ́ ra pé àwọn nǹkan mọ́ nǹkan mọ́ àwọn àtà mọ́ ẹmí nìkan ẹ̀tajà yìí máa àbí ẹ̀tà fáwà àtàkùn ṣe lẹ́yìn kò sí wàhálà tó bá jẹ́ pé wọ́n pè yín kí wọn bá wọn ṣe nǹkan kan níbi tí wọn ti ń ṣẹbọ sọlọ wípé ẹ̀yin lẹba àwọn kan sílẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀yin lẹba àwọn kan kìnìún kan islam ọgbà islam ọgbà bèbí ọgbà yà pọ pọpọ tó kọlọ ni wọn ta'awanu ala al-birri wat-taqwa wa la ta'awanu ala al-ithmi wal-'udwan ilé ìtumọ̀ sí pé ìwọ tọ́jú aláàbí ọ̀wà lọ́sítì ẹni tí èsì wọn á ọlọ ọlọ́ọ̀kú lè ní ẹni tí fi fún ọ lóògùn ìsìláàmù ọ̀kọ̀ kíkẹ́ fún lóògùn ìsìláàmù ọ̀kọ̀ kíkẹ́ tọ́jú rẹ̀ nítorí pé ó lè sẹ́ni ó padà di mùsùlùmí lọ́la kátẹ́ pé kò ní di mùsùlùmí káfíìrì náà ní onye sí wàhálà inna sí àtọ̀ ẹni tó bá kàn kú ni kálukú bá ti kú ẹni tó bá fi sílẹ̀ láwù bọ́lá ń ṣe fi ká pín ogún tó bá yẹ bàbá ló kú bẹ́ẹ̀ náà lápín ogún tó bá jẹ́ ìyá náà ló kú òun náà ká ló fi lẹ̀ bẹ́ẹ̀ ni tó bá kọ́ ọmọ ló kú tọ́dọ̀ ọmọ kò tí jùrọ̀ ń dò lọ òun náà lè ti ló àpọ̀. eléyìí túmọ̀ sí pé tẹ bá bímọ tó máa ní owó ọmọ owó ọmọ owó ọmọ owó ọmọ kìí sowó ìyá o sẹ́wọ̀n pé yorùbá lè gbọ́ àwọn máa dájọ́ kù bá fa gba owó á ah, àwọn obìnrin wọ́n ní ọpọlọ ọmọ ìyá ó fún mi kọ ìyá yẹn ni pé tó fún ọjọ́ tó ń bímọ tó yọmọ arétí kó nà òbí mọkọ dáwò rẹ padà fún àjọ nínú fẹk wọn pè lé yẹn ní hibatu sawa hibatu sawa ẹbùn tá a bùn yẹn tá a fẹ́ lórí ẹ kọ dáa wọn ti bùn yẹn ní ìgbàgbé náà. Ah, kọjá tó nínú bí islam ti ṣe tó ètò lé ìgbésí ayé àwọn islam tó lọ́nà tó jẹ́ pé àṣírí àwọn ọkùnrin ó bò àṣírí àwọn obìnrin ó bò kí wọ́n á jẹ́ pé alọ́kọ́ mẹ́sìn tó ní í ṣe pẹ̀lú pé èmi fẹ́ specialize nípa àrùn àwọn obìnrin kó wá jẹ́ pé àwọn obìnrin ọkàn jẹ́ kọ́sítọ́mà tèmi á ah, kọ̀dá kọ̀dá gbogbo ń tọ́nà wọn bọ̀ fẹ́ wọ́n máa wò dí àwọn obìnrin tó súnmọ́ ah, wọ́n tún á sọ pé ìwọ náà lè má mọ ọsibítù ọlọ́lọ́mọ yìí ojú sílẹ̀ má mo ti wò láàárọ̀ tó tún wò àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ó ti lọ sàlù alọ́ tó ti tọ́ ara àbí màlẹ́kà ni dókítọ̀ ni èsì màlẹ́kà ọ̀nà ọ̀daràn lọ́pọ̀ nu ìrẹ́jẹ ló ti tẹ́ so ọkùnrin kọ́kọ́ ń pa àrùn ọkùnrin obìnrin kó náà kọ́ ń pa àrùn obìnrin ara ń tẹ̀sí àmì sẹ́nu sọ wá pé ọkùnrin ní gynecology àbẹ̀rẹ̀ nǹkan mẹ́ ọmọ wa gynecology láì jẹ àwọn obìnrin olóbìnrin ọ̀rọ̀ ní ti sọ̀rọ̀ síkùn ẹ̀ ọ̀yà bọ́bẹ̀ kọ́ bọ́ pàǹtì rẹ̀ á láì sọkọ ẹ̀ ó sì ní kí n san ultrasound wàhálà wọ́n fi àjẹ àwọn wọ́n ní ultrasound gbogbo ẹni tó wà níbi tó lè ṣe ultrasound ọkùnrin ni wọn ẹsìn kùn yín á ah! obìnrin olóbìn àwọn ọmọ sọ̀tún kìlọ̀ mbẹ́mẹ́ táwọn fẹ́ràn kẹfẹ́rí làwọn ọ̀pọ̀lọpọ̀ kẹfẹ́rí ni wọn ọ̀dá nǹkan kan kíni mbẹ́mẹ́ táwọn ìyàwó àwọn obìnrin wọn fẹ́ ti títì ilẹ̀ tẹ́lẹ̀ náà lórí títì lọ́wọ́ síkùn rẹ̀ náà wà ní bàbá àwọn òkúkú máa ń tẹ̀ ń bò torí ẹ̀ gbogbo ẹni ẹ̀ náà pè fún káwọn mùsùlùmí gan ká lọ́ọ́ tààsì ní hospital tí ó tóbi tí o jẹ́ specialist hospital because ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ yẹn kò sí bá a ṣe lè practice ẹ̀ táwọn náà bá dé hospital tí wàá ní wọ́n máa ń fàbùkù kan àwọn èèyàn gan-an lọ́sípítù lónìí tí wọ́n wà lọ́sípítù kan àwọn obìnrin kan wá lọ fún wọn fún àwọn lórí àfa tàwọn tó wọ ìjáàbù àtàwọn tí ọwọ́ yìí dáwọ àtàwọn òkú ẹ ọmọ àbọ ẹbá òun dúpẹ́ fọ́kọ òun olóríire tó bọ́ òun lóyún ẹ dákun ẹgbọ́rú ọ̀rọ̀ kí leléyìí ní ti pẹ̀lú wọn pé bò ní dìvẹ́lọ́pẹ́ǹtì oyún kun rẹ wọ́n tún dá bí orin sọ́ọ̀tì kálukú tó ń gbè wọ́n tún ti kan pé orí mi èjìká mi ìdodo mi orúnkún mi ẹsẹ̀ mi orí mi èjìká mi sáà. ايش هذا والله مصيبة وزاوه قصور الدور tó gbogbo eléyàn kí ló ní í ṣe pẹ̀lú olóyún olóyún ṣèdínà àwọn the so called private hospitals أنا náà fún customers torí tẹ̀yìn bá ti ráyè fún rubbish and ẹ gbé ìyàwó yín lọ síbi tó yẹ pé wọ́n kàn wo situation bóyin rẹ̀ ṣe ń dàgbà fún ẹ sì sanwó ẹ̀ máa lọ. níbo làwọn ti ráyè rà máa lé dìbà díẹ̀ fọmọ máa yàgbẹ́ kálí. àmọ́ láwọn ṣíkù ìjọba ti ní ká wọ́n tún wọ́n tún wọ́nà láti láti sọ yín lórí ìsìnkú. náà ní obìnrin kan wọ́n ní kọ̀ máa bá àwọn kọ́ ni wọ́n bá láwọn ò ní dá lóhùn lọ́kọ wa wá fẹjọ́ sùn pé kí ló lè wọ́n ní ìyàwó wọn bá wọn kọ́ ní sọ́ta ní ọ̀sìpìtì wọn ẹ̀tọ́ wa náà ni pé kálukú lè sẹ̀sùn tó bá wù orin òfó kí so wọn náà tẹ̀lé lọ bá lọ síbẹ̀ nígbà tó débẹ̀ wọn máa àwọn ọmọ fáwọn tí wọ́n ti ń ṣe irú ẹ̀sìn tí èwo ni irú ẹ̀sìn tí wọn mùsùlùmí gidi pé wọn bá wọn kọ́ ni bẹ́ẹ̀ ni orin káwọn wáyé wà kọ́ nítorí lè yé wọn nù wọ́n padà dóbìnrin lóhùn wọ́n á mọ̀ pé tọ̀ àwọn tí wọ́n ti ń sẹ́sìn báyìí báyìí fún ọ̀bá bá akọrin fún wọn lẹ̀ wọ́n dá wà lálẹ́ nù. ilé ìjẹ̀bù ti ti jẹ̀ tó o túmọ̀ sí pé àwọn ọkùnrin kìí sí nàìjíríà nìkan ṣé mo pé this so called modern medicine àwọn òyìnbó ló draft ẹ̀ báwọn òyìnbó sọ á draft ẹ̀ àwọn èèyàn láti ibikíbi láyé. níbẹ̀rẹ̀ wọn lọ kọ wa lu òyìnbó gbogbo wọn tó wà lọ kọ wa nílùú òyìnbó yẹn bóyìnbó ṣe tó nǹkan rẹ̀ kalẹ̀ làwọn náà kọ́ wa àrùn ọkùnrin àwọn obìnrin náà máa tì lọ́bẹ̀ àrùn obìnrin àwọn ọkùnrin náà bẹ́ẹ̀ rí wọn kẹ́yìn ṣe nàìjíríà gbogbo bí bá lọ láyé bẹ́ẹ̀ náà. àyàfi táwọn bá lajú sí islam tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní àrẹ́ǹjì ẹ̀kọ́ àwọn ọmọ ọlọ́nà tó fi bá islam tí wọ́n bẹ̀rẹ̀ sí ní àrẹ́ǹjì àwọn medical doctors tí wọ́n ní lọ sí ibi tí òfin ní tapẹ̀ ìbẹ̀rẹ̀ ti lè rí change àmọ́ kìí ṣe pé nàìjíríà nìkan but ìyàtọ̀ tó wá wà nípa àwọn kan kóyìnbó ti ṣe wọ́n làwọn náà continue àwọn ọ̀gbọ́ngbọ́n tiwọn tó irú rẹ̀ làwọn áfíríkà yìí wọ́n tún máa prove gà tó bá lọ sí Oxford ẹ́ tó bá lọ sí Oxford University tó ti máa sí Cambridge náà àtiwọn náà yàtọ̀ náà bí tòrọ́ tó lọ bá lọ sí sẹ́ńtẹ́lì ẹ sì bí wọ́n sọ pé àlìjẹ́nà kínní àlìjẹ́nà tó tún wà lókè rẹ̀ kẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ lásán ẹ sì bí wọ́n yí àgbẹ̀ mẹ́rin ọjọ́ bó ti ṣe jẹ́jà náà. ṣé wọ́n wọ́n wọ́n ti àwọn obìnrin lẹ̀ wájú wọn náà ni tí wọ́n máa wò àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ẹgbẹ́ practicalize you see ah, tó abẹ lọ kọlọ sànù wa because ìmọ̀ aburú tó wà bẹ̀ wọ́n máa gbìn kankan sáwọn students lọ́kàn tí wọ́n máa ń kọ́ru àwọn ẹ̀kọ́ yẹn pé kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣe ń bẹ́ẹ̀ di òfin ṣe òyìn náà ní ẹgbẹ́ ẹgbẹ́ onótùú akọmọnáìzì lè fi ọjẹ́ family doctor ìyàwó wa lọ sí ọ̀dọ̀ rẹ̀ nígbà tí ọkọ tí ò sí ara wọn bóyá bíbí máa kan ìyàwó tá a sọ bí ó ti jẹ́ pé family doctor tọ́jú ọ̀rẹ́ ọkọ òun òun náà ló tún àwọn tíìmù tí wọ́n tó ti di kóbìnrin bímọ ó wá dùn ọkọ bí nígbà tó gbọ́ tó dé so wá lọ bára jẹ pé rubbish wọnú nonsense wọnú ló wá ní kíni kíni di ọbẹ bí wò yí náà náà lásán ọba síbi ìyá rẹ lẹ bíbí wò lásán ọba gbẹmí lọ so happy kẹtẹ tó bá jẹ pé kò sẹlómi tó máa pa àfọkùnrin tí tètè sobìnrin tó lè gba pé tí wọn bá tọ́jú rẹ̀ máa ó lè kú àbó lè dámèjì Islam tó gba pé ọkùnrin tó lè àtẹ́ǹdì sí kó sì gbọ́dọ̀ wà lónìí kan ìgbà yìí máa ń tí máa ń ṣẹlẹ̀ lọ́sítù torí ẹ̀ ló ti jẹ́ pé Islam àti títírìkì aláàárẹ̀ ẹ̀kọ́ kan tó dá dúró ní tí máa ń ṣẹlẹ̀ lọ́sítù pọ̀ gan-an síbẹ̀ yìí máa ń pe lórúkọ pé wọn ná pé kàkà obìnrin wọn máa sábà kó sídi nọ́ọ̀sì àwọn ọkùnrin tó máa ń ti nọ́ọ̀sì náà wà bẹ̀ fún kéré tí wọn ará obìnrin tí ń ti nọ́ọ̀sì lọ́pọ̀ àìmọye ìgbà wọn gan fúnra ara wọn ti fẹ́ wọn máa fẹ́ sọ spiritu ìdílé aṣẹ́wó abẹ́yẹn ọ̀rá tuntun máa wọ̀ gbà náà aṣọ tó ṣe pé kò dókun nìyí kò ní ìdíkọ́ lọ́sẹ̀ bẹ̀rẹ̀ fún tó rí pátá rẹ̀ so àwọn òyìnbó ti ṣe ètò mẹ́dísìn ní pé tó bá obìnrin tó múra tí gbogbo òdì rẹ̀ hàn dá tó sí gbogbo ẹ lẹ̀ oní máa ń tọ́jú aláàárẹ̀ nǹkan yóò máa mú kójú aláàárẹ̀ ọmọ tutù yóò mú kára rẹ̀ ọmọ balẹ̀ so torí pé ẹ̀rìn ti máa ń rí sáwọn aláàárẹ̀ ọ̀yàyà ti máa ń ṣe sí wọn ìfẹ́ ti máa fi hàn wọn yóò máa ṣiṣẹ́ lára àwọn jò gàngán lọ torí ẹ ò lè ṣe nurse for part pé kó o ti ń practicalize ẹ lọ́sítítù ọmọ apájúrò òun á dé bàbá nọ́ọ̀sì mọ́kàn ìyá nọ́ọ̀sì mọ́kàn à ó sì ṣiṣẹ́ ń bẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kódà ní máa débi pé ọ̀pọ̀ àìmọye ìgbà lẹni tí ń sáré tí wọ́n sì ń ka omi sí lára ní kò ní mọ̀gbà tó ń gan alára. tọ́ra nọ́ọ̀sì mú pé kó dé káwọn òtẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́sítù sálárì ọmọ wa bá nọ́ọ̀sì àwùjọ lẹ́nu ilẹ̀ ṣe fọ́ọ̀nù sẹ́yìn sẹ́yìn náà bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀ iná ló jẹ́ pé látàrí yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó tó jáde lẹ́kọ̀ọ́ ọkàn ọkàn àwọn ọkọ wọn ìbalẹ̀ sí wọn. ẹnìkan mọ wá bí kanjọ ẹnìkan wọn ń bá ìyàwó ọ̀rẹ́ rẹ̀ ta lọ bá sọ wọn ní night duty night duty lẹ́sàn wà ó ní ah, night duty náà wọ́n gbólú ẹ̀ sí ọkàn jẹ́ pàǹfààní rẹ̀ ni pé lẹ́ẹ̀kan làárẹ̀ máa ní ìsinmi bíi ijọ́ mélòó kìíní kan wọ́n ní ah, bọ́tí wọn fi ọ̀rẹ́ olẹ gbogbo òru èèyàn lọ máa wà lọsibítù sí wọn sá fi lọkùlọ lọ yọ ní àwọn kápádé kágbẹnu kó ń bẹ ni. àwọn òbí lẹ́sìn ní ṣetán rẹ láwọn ẹni tán láwọn jọ ń ṣe medical doctor tí wọn máa fi ìlọkulọ lọ tí wọn máa fi ìlọkulọ lílọ lásán tẹbi eh, eléyìí mọkọ dìmọ nù introduction ètò ètò jẹ ògidì gan àìmọye tí ń ṣẹlẹ̀ lọ́sítútù ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n tí ó jẹ pé àwọn tó ń jọ ń ṣiṣẹ́ ló lóyún fún yọkàn wá gbégbé kúgbé fún ọ ìwọ náà sì ti dẹ̀pẹ̀ lọ́kàn wọn tó kó fún kákó ọlọ́run ló fún ọ ọlọ́run eléyìí túbọ̀ ti pé gbogbo ẹ̀ náà bó ti dà lọ́kàn ara àwọn nǹkan yẹn àtàwọn nǹkan yẹn àtàwọn nǹkan yẹn iná ló fi pàtàkì pé táwa mùsùlùmí náà bá lè ṣe ta ni standard of yóò dà púpọ̀ ní ìsìn àwọn àpòjù òní ìsìn á rí i pé àwọn oníyìí wà tó jẹ́ pé ní hospital wọ̀nyẹn àwọn gan ló ṣe kú pààyàn wọ́n kọ́ fáìfáì ẹnìkan kún sinimá wọ́n sì máa pé á adu ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n àdéhùn ṣe kọ̀rọ̀ pé ẹ̀yin lẹ́yìn ti pa ìdájọ́ dàlùkìyà torí pé wọ́n lè jẹ́ fáwọn náà sí oògùn lò fún oògùn yẹn kò wá sí kọ́ńtró mọ́ bẹ́ẹ̀ lọ́ba kù àkóso àmì hàn sáwọ́ àtẹ́lẹ́ fáwọ́ mọ́ àìmọye lẹ́gbọ́n wọn làwọn sọ́lẹ̀ fáwọn ti ṣe abẹ́ fún wọ́n gbàgbé sísọ́ọ̀sì sínú rẹ̀ kẹ́kẹ́ sísọ́ọ̀sì yẹn náà padà ṣe pupa ó náà gbọ́dọ̀ wá rántí kò ní confess láìláì because profession kọ́ máa bàjẹ́ profession àmọ́ tálkì yá máa bá bàjẹ́ kò burú àmọ́ kí profession kọ́ máa bàjẹ́. mélòó la fẹ́ kàlẹ́ yín adépèlé ẹ̀kọ́ ọ̀ pàtàkì àmì ẹ̀sìn bẹ̀rù ọlọ́ọ̀sì. ẹ rántí pé gbogbo ń tábà ti kò lè lọ bí ọlọ́run bó ju wa lé ọjọ́ ìbùsùn jẹ́ subhanahu wa ta'ala wa hamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka